to buy me down. àwọn ọba arúgbó ọjọ́ lókè ọ̀run. Glory be to essence of days in the highest. a gbé ọlọ́run ga ní sáà tí wákàtí tí a wà yìí lọ́wọ́lọ́wọ́. we exalt God this moment. fún àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ lórí ayé wa. for the grace and blessing we obtain. ọlọ́run ọba àwọn ọba gbé yín ga ọlọ́run gbọ́ ọpẹ́ wa. king of kings we exalt you. ẹ̀mí mímọ́ ó yẹ gbàyìn wa. holy spirit we exalt you. a dúpẹ́ fún ìjẹjọ́ Thank you for last week. A dúpẹ́ fún Ọlọ́run lónìí. We thank God for today. Tó tún mú wa rí ọjọ́ òní láyọ̀ àtàlàáfíà. To say today safe and sound. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to his holy name. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to his holy name. Ìyanu Ọlọ́run kò bẹ̀rẹ̀ ní ṣẹlẹ̀. The miracle of God will follow. Láàárọ̀ yìí bó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. As you are listening to me this morning. Gbogbo bí kébi tó bá wà báyìí. Wherever you are at now. Lórúkọ Jésù ire òní wá ọtí in Jesus name goodness will never elude you. o ò ní wá ire tí o. goodness will never elude you. o ò ní wá ire tí. goodness will never elude you. o ò ní wá ire tí. goodness will never elude you. láàárọ̀ yìí mo súre fún ọ. this morning I pray for you. ẹ̀yin tí ẹ ti ń wọnú ètò lọ tẹ ti ń join wa lọ́wọ́lọ́wọ́ báyìí. you that have been joining us in this program right now. mo gbàdúrà fún yín. I pray for you. lórúkọ Jésù ojú òkè tí ọjọ́. And Jesus name will not be put to shame. Lórúkọ Jésù ojú ò ní tì yín. Will not be put to shame. Níwọ̀n ìgbà tí ojú kì í ti ọjọ́. In as much shame doesn't catch them. Lórúkọ Jésù ojú ò ní tì yín. You will not be ashamed. Ìyanu Ọlọ́run á dẹ̀ máa ṣẹlẹ̀. The miracle of God will happen. Wà á dẹ̀ máa rí àánú gbà. You obtain mercy. Ẹ̀yin olórí aláàánú mi. All my benefactors. Lọ́kùnrin lóbìnrin. Both male and female. Mo gbàdúrà fún yín. I pray. Ire ò ní wá ẹ ò ní wá ire tì. Goodness will never elude you. Ẹ ò ní wá ire tì. Goodness, will never elude you. ìyanu ọlọ́run kò ṣẹlẹ̀. and the miracle of God will follow. wàá ń tẹ̀síwájú láàárọ̀ yìí. as we are progressing this morning. olúwa máa bá wa lọ. Lord go with us. jésù wá darapọ̀ mọ́ wa. Jesus be with us. ìyanu ọlọ́run kò ṣẹlẹ̀. let the miracle happen. a fẹ́ rí títóbi agbára rẹ láàárọ̀ yìí. we want to experience your greatness this morning. mo fẹ́ rí ọwọ́ rẹ nínú ayé gbogbo àwọn tó ń wò mí. I want to see your hand in those that are looking me. mo fẹ́ rí ọwọ́ agbára rẹ nínú ayé gbogbo àwọn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́. we want to experience your mighty hands on our lives. jésù kò yá wá dábìrà. Jesus Come and do wonders. Jésù Oya dabira. Come and do wonders. Nínú ayé àwọn olólùfẹ́ mẹ́. In the life of my followers. Nínú ayé àwọn aláàánú mẹ́. the life of my benefactors. Olúwa oya dabira. dábìrà. Lord do exploits. Oh Olúwa wa dabira. Lord do grace. Fún gbogbo àwọn tó ń ṣe ètò yìí. For those that are sharing this program. Tó ti tìfẹ́tìfẹ́ ṣe. That are sharing it with God. Lèlòmí àwa á ṣe nígbà mẹ́wàá. That people will say ten times. Lórúkọ Jésù mo gbàdúrà fún yín o. I pray for you Jesus' name. Olúwa kó dábìrà nù ayé ayé yìí. mo fẹ́ rí ọwọ́ ọlọ́run nínú ayé yìí. ọwọ́ ọlọ́run á dẹ̀ farahàn. mo fẹ́ rí ògo ọlọ́run nínú ayé yìí. ògo ọlọ́run á dẹ̀ farahàn. níbikíbi tẹ bá wà lọ́wọ́lọ́wọ́. lórúkọ jésù àánú wá yín rí o. Uh, ah, àánú wá yín rí. ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. wà á rí àánú gbà. o dẹ̀ ti rí àánú gbà. a fẹ́ ṣiṣẹ́ lórí àánú láàárọ̀ yìí. a fẹ́ fẹ́ gbàdúrà lórí àánú láàárọ̀ yìí a fẹ́ sọ̀rọ̀ lórí àánú láàárọ̀ yìí lónìí àárí àánú gbà lónìí ọjọ́ àánú rẹ lélẹ́ni. today is your ọjọ́ àánú rẹ. ọjọ́ òní ló máa rí àánú gbà. you obtain mercy. gbogbo ohun tó ti ń fúrúgbìn fún ọjọ́ tó ti pẹ́. what tó bá ní ìgbàgbọ́ pẹ̀lú mi. lónìí wàá rí àánú ẹgbà. àgbogbo ìgbìyànjú rẹ. all your efforts. á so èso rere. If we bring forth fruits, àní ìgbìyànjú rẹ. all your efforts. àní á so èso rere. it will bring forth fruit. ayé rẹ á ní ìtumọ̀. and your life will be meaningful. ayé rẹ dẹ̀ ti ní ìtumọ̀. and your life is meaningful. ìbànújẹ́ ò dẹ̀ ní ṣẹlẹ̀ sí ọ. and no sorrow will happen to you. ìrìn àjò ayé rẹ lọ ní ọ̀sẹ̀ yìí lóṣù yìí. the journey of your life this month is great. ayọ̀ àti ògo ló máa mú dání o. you end up in glory. ìbànújẹ́ ò ní jẹ́ tiẹ̀. sorrow will not be your portion. ìrànlọ́wọ́ á dìde fún ọ. help will rise for you. bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí. so shall it be. ó dẹ̀ ti rí b bẹ́ẹ̀ o. it is said. Jésù Olúwa in Jesus name. amen. Amen. Amen. Amen. Amen. Amen. A gbé Ọlọ́run ga lọ́wọ́lọ́wọ́ lẹ́ẹ̀kan sí. We exalt God this moment. Fún àánú àti orí ọ̀fẹ́ rẹ̀. For the grace and mercy we obtain. Tó fi fún wa ta fi rí ọjọ́ òní. Giving unto us to see today. Ìyànà Ọlọ́run á dẹ̀ máa ṣẹlẹ̀. The miracle of God will happen. Bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí. So shall it be. Láàárọ̀ yìí. Today. A fẹ́ ṣiṣẹ́ lórí. We want to work upon. Ìfifúnni. Giving ìfẹ́fúnni. giving. mo fẹ́ kẹ́ share ètò yìí dáadáa lónìí. I want you to say this program very well. mo fẹ́ kẹ́ share dáadáa. I want you to say it very well. a fẹ́ kí ká máa gbàdúrà lásán. we don't just want to be praying alone. àdúrà tá a máa gbà ó gbọ́dọ̀ so èso rere. the prayer that we are going to render must be fruitful àdúrà tí mò ń gbà pẹ̀lú yín. the prayer that i'm praying with you. àdúrà tí mò ń gbà fún yín. the prayer that i'm praying for you. mo fẹ́ kó so èso rere. i want it to be fruitful. ah bí èèyàn bá ń ṣiṣẹ́. if you are working. tó bá ń rí èrè níbẹ̀. and you are still gain. inú ẹ máa ń dùn. you be at joy. bẹ́ẹ̀ni inú ènìyàn máa ń dùn. you be joyous. kò wá dá kéèyàn máa ṣiṣẹ́. it is not good for you to be working. kéèyàn máa rí èrè ń bẹ̀ without any prophet. kò dáa rárá. it is not good. ìtorí náà. therefore. òun ni olúwa fi rán wa ló fi rán mi sí yín. the Lord sent me unto you. wípé ká sọ̀rọ̀ lórí ìfifúnni. that we should talk about giving. kí ni wọ́n pè ní ìfifúnni. what is giving? hallelujah. hallelujah. ìfifúnni jẹ́ ohun tó máa ń jẹ́ kí àdúrà kó tètè gbà. Giving is one of the things that makes your prayer to be accepted. Ìfifúnni máa ń jẹ́ kí àdúrà kó tètè gbà. It answered Eh, prayer quickly. ó máa ń jẹ́ kí àdúrà èèyàn kó tètè gbà. giving give you opportunity to have prayer answer. odidi iṣẹ́ ìránṣẹ́ kan ni ìfifúnni. it's a real ministry it's a it's a total ministry itself. iṣẹ́ ìránṣẹ́ tó ní agbára ni ìfifúnni. it's a powerful ministry itself. nítorí náà ìwọ náà lónìí bó ṣe ń gbọ́ mi. therefore as you are listening to me today. o gbọ́dọ̀ ní ọkàn tó ń fúnni ní nǹkan. you must have the heart of giving o gbọ́dọ̀ ní ọkàn tó ń fúnyàn ní nǹkan. you must have the heart of giving. torí ẹni tí ìwọ náà ń béèrè lọ́wọ́ rẹ̀ because the person you are asking from. ìwọ náà ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnìkan. you are asking help from somebody. má gbàgbé wípé ẹnìkan náà tún béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ìwọ náà. don't forget someone is depending on you for help. sórí e, ipò ipò tó wà lónìí. the position that you are today. olúwa ló fi ọ síbẹ̀. God put you in that position. nítorí àwọn kan ni o. because of some people. kì í ṣe torí ìwọ nìkan. not because of you alone. kì í ṣe torí ìwọ àti ẹ̀gbọ́n àti àbúrò rẹ nìkan. not because of your family alone. kì í ṣe nítorí ìwọ àti ìyàwó ìyàwó àtọmọ nìkan. not because of your family alone. kì í ṣe nítorí ìwà àtọkọ àti ẹbí rẹ nìkan. not because of your uh, wife and husband alone. àwọn tó máa ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n pọ̀ wọ́n yí ọ̀ka. those that will benefit are many. torí ìwọ náà béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnìkan. because we are asking help from somebody. ìrànlọ́wọ́ àwọn kan náà tún béèrè lọ́wọ́ ìwọ náà. and some people are depending on you for help. àwọn tó ń ṣe máa ń rèrè níbẹ̀. those that are doing this they receive gain. ẹ̀yin èèyàn iná lẹ fà tó fi gbà yín. and ah, you people you are the people that cause causing for people to. ẹ̀yin yàn yín fà tó fi gbà yín. you are the causer of the thing that when they make you do. lẹ́ máa ní pé pásọ̀ kan ti gbà yín rí. you say one pastor has given the blessing your money. lẹ́ máa sọ wípé wòlíì kan ti gbà yín rí. you say one prophet has even do for you. lórúkọ Jésù láti sin lọ bó ṣe ń gbọ́ mi. as you are listening right now. Olúwa yóò dá ọ padà sípò. the Lord will restore you to your position. pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè. with the power and the authority of God. àṣẹ àti ìpè tá a fi pè mí tá a fi yàn mí. with the authority of calling in, in me. Olúwa yóò dá ọ padà sípò láàárọ̀ yìí. The Lord will restore you back to your position. Báwo lẹ́yìn náà gangan fúnra yín ṣe fà á? How did you cause it? <laughs> Hallelujah. Hallelujah. Ẹlòmíràn wà. Some people. Ẹlòmíràn wà. There are some people. Ah, ó kọ̀ ó kọ̀ ó Uh, he reveals truth. Kò láìkè òtítọ́. He doesn't like truth. Kò dá òtítọ́ mọ̀. He doesn't know truth. Àfi irọ́ unless lying. mo mọ ohun tí mò ń sọ o. I know what I'm saying. ohun tí mò ń sọ mo fẹ́ kẹ́ dì mú o. I want you to hold what I'm saying very well. kò wo tí wọn náà kù sí. so that you examine yourself very well. ẹlòmíì wà. there are some people. ó kọ̀ ó tọ́. they refuse truth. àfi ọ́n bá parọ́ fún. unless they lie unto them. ẹni tó bá parọ́ fún. the person that lie to them. ẹni yẹn ló máa mú ní olóòótọ́. it is I mean count that person as a truthful person. ẹlòmíràn wà. there are some people. I don't like láìkì òótọ́. he like honest. kò like irọ́. he doesn't like being lying. ṣé láàárín àwọn tí ó láìkì òtítọ́ nìwọ wà. are you among those that like the truth. tó bá wà láàárín àwọn tó láìkì òtítọ́. if you are among those that like the truth. ó máa háì kó tún di bíi pé wọn rí ẹ̀ it will be very very difficult for them to do few. ó máa ó máa ó ó níyà gan. it very rare. a fẹ́ gbàdúrà díẹ̀. we want to pray in this. a lè fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí náà díẹ̀. and we want to hear the word in this. a lè má parí ẹ̀ lónìí. we may not finish it today. ká tó wá parí ẹ̀ ní ìjẹjọ. ní ọjọ́ mẹ́jọ. we may finish it next week. ìfifúnni jẹ́ ẹ̀bùn tó iṣẹ́ ìránṣẹ́ tó ní agbára. given is a ministry is a powerful ministry. ẹni tí ẹ máa ń mu ní ọ̀tá the person that you take as your enemy. ẹni tó bá pè yín. the person that called you. tó bá béèrè nǹkan lọ́wọ́ yín. and ask you something. ẹ jọ ẹ fún mi ní nǹkan báyìí. please give me something like this. ẹ fún mi. please give me. ẹ fún mi. please give me. ẹni yẹn lẹ máa ń rí wípé kò gbọ́n. you see that person is foolish. ẹni yẹn lẹ máa ń rí wípé bóyá ọlọ́run ò pè é. you see that person as if to say it doesn't have calling. bó dẹ̀ ṣe béèrè. and as he ask. àbíbélì dẹ̀ sọ pé béèrè. the bible say ask a ó fi fún yín. and ye shall be given. ṣùgbọ́n ẹ ò ní mọ òótọ́. but you won't like the truth. ẹni tó wá fi pákéjì fún ti lórí ti tiẹ̀. anyone that package his own. yẹn lẹ máa ń follow. you will follow that person. tẹ bá wá ṣubú pẹ̀lú ẹ̀tàn. and when you follow astray. lẹ máa ní bẹ́ẹ̀ náà ni gbogbo ìránṣẹ́ Ọlọ́run ṣe rí. that's how all the ministers of God are. ìwọ ló kọ̀ òótọ́ ọ̀rọ̀. you are the one that refuse the truth. ìgbà yẹn lẹ máa sọ wípé bóyá pásọ̀ tó ń béèrè yẹn kò ní sá lọ́wọ́. you be asking maybe the person that is asking doesn't have work. pẹpẹ méjì ló wà. we have two altars. pẹpẹ méjì ló wà. we have two altars. tó bá kọ̀ tí ò fi fún pẹpẹ àkọ́kọ́. if you refuse to give the first altar. pẹpẹ kejì á gbà lọ́wọ́ rẹ. the second altar will collect it from you. ní ọ̀nà tí ò nérò. even the way you did not expect it. dandan ni wọ́n máa gbá ẹ láti gbà lọ́wọ́ rẹ. they dupe you in order to take it from you. ṣùgbọ́n tó bá like òtítọ́. but when you like the truth. tó máa ń ṣàánú. and you are doing the tí o gbójú ara ẹ lọ. you are not even wiser than yourself. o lè kó sọ́wọ́ wọn. you cannot fall to the trap. ọ ẹni tó béèrè nǹkan lọ́wọ́ yín. the person that ask something from you. ẹni tó béèrè nǹkan lọ́wọ́ yín o. the person that ask something from you. torí fún mi ní nǹkan báyìí. please give me this. ẹni yẹn kò ní ọkàn burúkú sí yín. that person doesn't have any bad mind in you. orí ẹni èèyàn gidi ló fi béèrè nǹkan lọ́wọ́ rẹ̀. this is a responsible person that he ask. inú tèmi máa ń dùn. and I usually happy. mo bá béèrè nǹkan lọ́wọ́ èèyàn. when I ask something from somewhere. Ìwí pé bóyá kì í parọ́ fún lọ than for me to laugh at a person. inú mi máa ń dùn gan. I be very very delighted. ṣùgbọ́n ẹni tó ń béèrè nǹkan yẹn. but the person that is asking. lè máa wò wí pé bóyá ọlọ́run ò pè é. you be look at you to say God is not. bóyá kòkòkò kò ní iṣẹ́ lọ́wọ́. maybe he doesn't have work. ó ní iṣẹ́ lọ́wọ́. he have work. iṣẹ́ tí olúwa pè é sí ló ń ṣe. if he is doing the work of God that has been given unto him. iṣẹ́ tó olúwa pè é sí ló ń ṣe. giving the work that been doing the work of God. mo tún máa ń láìkí kéèyàn béèrè nǹkan lọ́wọ́ I even like for person to ask me something. kéèyàn tún béèrè mo ti mú nǹkan tó nídìí. before you even ask I know what you need. torí mo ti wo mo ti gbé ìgbé ayé kan rí. because I have lived some life ago. ìwọ tó mọ̀ wípé o gbé ìgbé ayé kan rí. you that have lived some life ago. o gbọ́dọ̀ ṣàánú fún ẹni tó bá nínú condition yẹn. you must be merciful to those that you have in mind. ẹ bá mi ka Matthew twenty-five. Matthew twenty-five. verse thirty-five verse thirty-five. yes kí ló wí sá. nígbà tí ebi ń pa mí. nígbà tí ebi ń pa mí ẹ̀yin fún mi ní oúnjẹ. kò béèrè o nígbà tí ebi ń pa ẹ̀yin fún ní oúnjẹ. ẹ tẹ̀síwájú sá. òǹgbẹ́ ń gbẹ mí. òǹgbẹ́ ń gbẹ mí ẹ̀ ń sì fún mi ní ohun mímu. ó ní ẹ̀sìn fún òun ní ohun kan mímu. mo jẹ́ àlejò. ó ní mo jẹ́ àlejò. ẹ̀yin sì gbà mí sílé. ó ní ẹ gbà mú sílé. mo wà ní ìhòòhò. ó ní mo wà ní ìhòòhò. ẹ̀yin sì daṣọ bò mí. ẹ daṣọ bò mí. mo ṣe àìsàn. ó ní mo tún ṣe àìsàn. ẹ̀yin sì mójútó mi. ó ní ẹ mójútó òun. mo wà nínú túbú. mo wà nínú túbú. ẹ̀yin sì tọ̀ mí wá. ẹ̀yin sì tọ̀ mí wá. nígbà náà ni àwọn olóòótọ́ yóò ó bèrè wípé. olúwa olúwa. nígbà wo ni àwa rí ọ. ìgbà wo la rí ọ ta ṣe léyìí fún. ṣé ebi pa ọ́. ṣé tí ebi pa ọ́ fún olóúnjẹ. ọmọ ní oúnjẹ. hallelujah hallelujah. ẹ sì dúró náà sà ṣé ti wá ní àárín yẹn. you see that place. ẹni tó ń ṣoore. You that you are doing good. Oh, mọ ẹni tó ń ṣe fún. You don't know who we are doing it for. Wọ́n kà ń ṣe ń tiẹ̀. You are doing it for yourself. Oh, rí Ọlọ́run rí o. You have not even seen God for once. Oh, rí Ọlọ́run rí. You have not seen God for once. Ojú àlágà ló ti rí Jésù gan. You have uh, you are seeing Jesus in the dream. Oríṣiríṣi àlá ló ń lá. And you are seeing a lot of dreams. Tàbí o ti rí Jésù gangan rí. Have you seen Jesus before? Tẹ̀bí ojú àlá ló ti rí fìrífìrí. Is it not in the dream that you are seeing? Èlòmí ò tẹ̀ rí rí gan. Some people that are even not even. Arúgbó kan ló kà ń rí sí. oh, man. Ó oh, ṣàánú fún àwọn ènìyàn. You are merciful unto people. Ó oh, ṣàánú fún ara rẹ. You are merciful unto self ó ṣàánú fún ara rẹ. you are merciful unto yourself. báwo la ṣe jẹ́ lọ́dọ̀ ọlọ́run. how are we before God. a jẹ́ ohun èlò pàtàkì lọ́dọ̀ ọlọ́run. we are a great substance before God. a jẹ́ ohun èlò pàtàkì lọ́dọ̀ ọlọ́run. we are a great instrument before God. ó ti dá ohun gbogbo nǹkan kó tún dá àwa. he has created everything before he created us. ìwọ tí ò tí ì rí ọlọ́run rí. you that have not even seen God before. tó sọ wípé ò lè ṣàánú. and you say you cannot be merciful. tó sọ wípé ẹnìkan ti gbá ẹ rí. the grace of people has due duped you tó ti sọ wípé ti sọ nǹkan nù rí. you say you have lost some things. bẹ́ẹ̀ ni o bá sọ nǹkan nù kò ní rí nǹkan yẹn. you have not lost something you cannot even see. ẹni tí kì í sọ owó nù. you that you don't lost money. kò lè rí owó he. you cannot even see money. ìwọ wá ti believe wípé. you have believed that. ìwọ nìkan ló tó tán báyìí. you are the one that have everything. o kọ o ò lè ṣàánú. you cannot even be merciful. ṣé mo wí pé nǹkan máa ṣẹlẹ̀ tó máa gbà lọ́wọ́ rẹ. do you know that something will happen that will take you. tó bá kọ̀ tó ò ṣàánú. if you refuse to be merciful. fún pẹpẹ àkọ́kọ́. for the first altar. pẹpẹ kejì àgbà. the second altar will take it. ṣùgbọ́n ọ̀nà tó máa gbẹgbẹ ò ní mọ̀. but the way we take it we don't know. ó lè jẹ́ àìsàn péré ló máa wọlé. it may be through sickness. ìkankan sá ṣẹlẹ̀ sá. something will happen. tó máa kó gbogbo èrè yẹn lọ. something horrible will happen when we take it. break. Ah, àwọn èèyàn ti wá gbọ́n gan sí i. some people are even wise right now. ṣùgbọ́n mo mọ̀ wípé ẹ lè gbó tó Ọlọ́run. but I know you cannot be wise right now. àwọn onípasẹ̀ ìtọ́rí àánú ṣẹ̀ṣẹ̀ yìí. through this thanksgiving ó máa ń jẹ́ kí àdúrà kó tètè gbà. make prayer to be acceptable. ó máa ń jẹ́ kéèyàn tètè rọ́nà lọ. make you to go. ìtọ́rẹ àánú ṣíṣe yìí. thanksgiving. níbi tí o ṣe é sí lónìí. where you are doing it to. má retí èrè níbẹ̀ rárá. don't expect any gain there. sọ ojú nù kúrò níbẹ̀ remove your eyes. ó ní nígbà tí mo wà ní òòrùn. he said when I'm naked. ó ní ẹ daṣọ bò mí. you wrap me. ó ní ebi ń pa mí. I'm hungry. ó ní ẹ fún mi ní oúnjẹ. and he gave me food. ó ní òtútù mú mi. he said I'm I'm I'm uh, I'm a time. ó ní ẹ mójútó òun. and you take care of me. wọn ò ẹni tí wọn ṣe fún you know what you are doing. àwọn kan ń ṣe àánú. you are doing it. ríṣiríṣi èèyàn ló ń wá sọ́dọ̀ wọn. there are some people that coming to them. èlòmí á wá. some people will come. a ní ẹ jọ̀wọ́. say please. kò sóúnjẹ lọ́wọ́ mi. I don't have food to eat. ẹ fún mi ní owó. please give me money. wàá fún ní owó. you have to give me money. o ti ń da o ti ń daṣọ bò. you have been glutton. èlòmí á ní mo jẹ owó lé. people will say I ó dẹ̀ ṣe wọn bá tó lè ṣe. láì mọ̀ wípé wọ́n ń ṣe fún ọlọ́run. láì mọ̀ wípé wọ́n ń daṣọ bò ní. ẹni èèyàn tá a jọ ń wọra wa yìí. a ti ń rí ọlọ́run o. torí a ṣẹ́ríṣì lọ́dọ̀ ọlọ́run gan. God cherish us a tóbi lọ́dọ̀ ọlọ́run. God even cherish us. tàbí o mọ̀ wípé o tóbi lọ́dọ̀ ọlọ́run. don't you know that God cherish you. ọlọ́run ti dá gbogbo nǹkan. God has even created everything. kó tún dé èmi àti ìwọ. before he created me. ó ti wá jọba lórí omi gan. I make us to have dominion. omi ò ní agbára lórí wa. over the water. ilẹ̀ gan ò ní agbára lórí wa. we need the head of the house. àwa ló fi ṣe olórí gbogbo nǹkan. we have dominion over things. tí o bá ti ń ṣe àánú fún èèyàn èkejì rẹ. o ti ń ṣe fún ọlọ́run yẹn. mo bẹ̀rù ènìyàn. you don't fear men. oh, respect ènìyàn. you don't respect men. oh, gba ọ̀rọ̀ ènìyàn gbọ́. it God? ṣé ọlọ́run náà ló máa sọ kalẹ̀ ni. is it God that will destroy me? ṣebí èèyàn ló máa rán sí ọ. we send person to you. nítorí náà bó ṣe ń gbọ́ mi láàárọ̀ yìí. lis ten to me this morning. gbogbo ohun tó ti sọnù nínú ayé rẹ. all the things that you have lost. gbogbo ohun tó ti sọnù nípasẹ̀ àìgbọràn. all the things that you to. lost. lónìí olúwa fi àánú gbà ọ́. the Lord will. olúwa fi àánú gbà ọ́. with mercy that Lord has. olúwa fi àánú gbà ọ́. the Lord will mercy. olúwa fi àánú gbà ọ́. the Lord will make you mercy. akíndí ọkàn lè lómi ní. some people are stubborn. tó fi ń sọ nǹkan and they losing their peace. á pẹ̀lú ọgbọ́n orí ẹ̀ nìkan ọgbọ́n orí ò lè ṣe ọgbọ́n ọlọ́run ló lè ṣe ìmọ̀ nínú ọlọ́run ló lè ṣe ìwọ náà nílò ọgbọ́n ọlọ́run o nílò ìmọ̀ ọlọ́run agbára ọlọ́run ajá ìkóná rẹ padà ohun tó ti sọnù yẹn olúwa yóò dá ọ fúnni. the spirit of giving. iṣẹ́ ìránṣẹ́ tó ní agbára ni. a powerful ministry. ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ kan tó ní agbára. a powerful ministry. ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ kan tó ní agbára. it's a powerful ministry. o gbọ́dọ̀ mọ bó ṣe fi fúnni. you must know how to give. ogún méjì ló wà. we have to inherit it. ogún méjì ló wà. we have to inherit it. èyí tí a nínú ayé. the one that we are pursuing. ṣùgbọ́n à ń lé kan ju kan lọ. and we are pursuing one. àkọ́kọ́ tá à ń lé. the first one that we are pursuing. àkọ́kọ́ tá à the one that we are pursuing. à ń lé kan ju kan lọ. we are pursuing one. à ń lé kejì àwọn wọ́n ti tà kọ́kọ́ we are pursuing the second one. èwo wá ní èkejì dá lé. what the second one. afẹ́kọ́lé. we want to build our afẹ́ra mọ́tò. we want to build our afẹ́ ní aṣọ. we want to have money. afẹ́ afẹ́ afẹ́ lówó lọ́wọ́. we want to have money. òun ni ogún èkejì dá lé. is the thing the second one. àwa fi ogún àkọ́kọ́ sílẹ̀. and we forsake. ogún àkọ́kọ́ yẹn gẹ́gẹ́. the first heritage. òun ló máa gbé ẹ lọ́jọ́ bá ọ̀run. we will take it to heaven. òun ló máa sọ ọ̀rọ̀ the bible the first of all. yẹn. the first heritage. ó ní agbára ju kó kọ́lé lọ. is even powerful than. ó ní agbára ju ilé tó ń lé lọ. is even. àyìnbóyá àwọn èèyàn tó ní ilé. than the house that you are pursuing. tó tún tà ní ojú ayé wọn. the people that have house and that. nígbà tí problem bá dé. when problem comes. kò sí ibi tó fẹ́ sá lọ. they will go nowhere. ta ló ṣàánú fún. who who ṣé mo wí pé àánú ṣíṣe. You know mercy. Àánú ṣíṣe. Bí investment ni. It's an investment. Hallelujah. Hallelujah. Ṣé ẹ gbọ́ mi dáadáa? Do you hear me very well? Àánú ṣíṣe. Be merciful. Our investment ni o. It's an investment. O ṣe kankan jọ ni. You are doing it for. Torí ọjọ́ tó bá dá lọ́wọ́ rẹ̀. Because of one day. O àwọn tí o ti ṣàánú fún yẹn. Those that have mercy for us. Wàá ní wàá ní ìgboyà. You have confidence. Láti sọ fún ọ wípé. To tell them. Mo nílò one million lọ́wọ́ rẹ̀. I need one million for you. Èrè ni wọ́n máa ṣàwà fún ẹ. They pursue to give you. Tògbó wọ̀ wá ní o. show There's you have money. oh, invest. You don't invest. oh, invest in ti ara. You are investing in. oh, invest in ti ẹ̀mí. You are not investing in spirit. O ti ń jẹ o ti ń bọ ogún ayé rẹ jẹ nìyẹn. You have been eating your ire ire. Ogún èkejì yẹn. The second one. Ogún àkọ́kọ́ yẹn. The first enemy. Kì í parẹ́ It doesn't go. Kì í parẹ́ títí èèyàn máa fi It will not go. I'm ọmọ ọmọ rẹ̀ á máa jẹ níbẹ̀. generation will even see. Kì í ṣe ilé It's not the. Kì í ṣe mọ́tò It's not the mọ́tò that. Ilé máa wó ní ọjọ́ kan the house will be. tí o bá wò you will sell the house. mọ́tò máa bàjẹ́. mọ́tò will spoil one day. tí o bá bàjẹ́ if it doesn't spoil you spoil sell it. ẹ̀rẹ́ ogún wọ̀nyẹn ti ń lọ nìyẹn. all those heritage is. owó máa tán. the money will. ṣùgbọ́n ohun tí o ṣe fún mi. but what you do for me. màá máa ròyìn ẹ̀. I will be. alágbájá ò jẹ́ bẹ́ẹ̀. I say somebody like this. ah èèyàn gidi ni o. is a good person. ìwà rẹ̀ ni o. that's his character. àwọn ah, ló fún mi ní owó. is the one that gave me money. ló bá di ọjọ́ mẹ́jọ. Uh, next week. à á sọ̀rọ̀ nípa aláàánú kan nínú bíbélì. we are going to talk about the merciful person. arábìnrin kan ni. a woman. ó máa ń ṣàánú. he do give. kì í ṣàánú kárí mi o. he do give. kì í ṣàánú wípé kéèyàn fi praise you. he doesn't do give to. èlòmíì wà. Some people tó bá fún ẹ ní five thousand you tí o bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kò ní fún ẹ ní mìíràn mélòó mélòó adé ọlọ́run tó ń sọ mélòó mélòó adé ọlọ́run tó ń fún ohun tí o bá ti fún yẹn wá fún máa ṣe rẹ̀gùn eh, eh, aṣèdànù ló ń ṣe o má ṣe aṣèdànù mọ́ òun lọ̀rọ̀ yìí fi jáde sí ọ wípé o gbọ́dọ̀ ní ọkàn láti fi fún yàn ẹni tí o ṣe fún lónìí ó má á dá padà fún ẹ ọlọ́run á dá padà fún ẹ ní ìlọ́po níbo mìíràn á fún ọmọ rẹ ọlọ́run lè san fún ọmọ rẹ ṣé agbára rẹ ló fi ń ṣe ni ìwọ wá sọ wípé ẹnìkan ò ní ṣẹ́ṣe àìmọye wọ̀ sí táwọn ìránṣẹ́ ọlọ́run gbà lọ́wọ́ yìí ìwọ ọ̀rọ̀ yẹn tẹ́tí sọ fún ọ̀nà míì tó fi lọ jogun. this is type of the word that I have said unto some people. èyí á ti sọ fún mi rí. They have told me before. <laughs> Tí mo pè I called him. Money ní ẹ̀jọ̀. Please. Money no ìrànlọ́wọ́ yín báyìí. I need your help right now. Ó for what? ó ní fún kíni. mo ṣàlàyé fún. and I told him. oníṣẹ́ mi kì í gba ìdá ni. he said did I collect tithe. ṣé mi kì í gba ọrẹ ni. did I collect offering. mo rẹ́rìn-ín. I laugh. mo ní problem ayé mi. I say my problem. Ati jẹ àti mú mi. Uh, uh, by eating. Ati sanwó ilé. even to pay rent. Ati sanwó school ọmọ mi. even to pay my. mo ní mi ò gbé sórí iṣẹ́ ránṣẹ́. I don't put it on. èmi gangan ṣàánú. Uh, me also am. mo ti sọ fún olówó kan rí. I told a man. mo ní mo ṣàánú jù I say I can give money. kí ni wọ́n fi tọrọ tẹ́mi náà ò ti fi tọrọ rí. one thing that you have given out. o ti fi mọ́tò tọrọ rí èmi náà ti fi mọ́tò tọrọ rí. you have given out motor. o ti fi aṣọ tọrọ rí èmi náà ti fi aṣọ tọrọ rí. you have given out clothes. Eh, you have given out. o ti fi owó tọrọ èmi náà ti fi owó tọrọ. you have given out money. kí ló wá ló ṣẹlẹ̀. what's it. tí wọ́n bá tèmi tí mo fi tọrọ yẹn little I mo jẹ́ kó yẹ wípé ó ti tàwọn gbà tu lọ. it's even more acceptable. torí ó ṣẹlẹ̀ nínú bíbélì. because it's happened by. onígbà tí wọ́n sọ wọ́n fún Jésù ní gift. when they are given their gift. wọ́n mú àwọn èèyàn mú owó nínú owó ni. People take Arábìnrin tó mú last one. The widow that bring the last one. Òun ni Jésù sọ wípé. Jesus said. Títí ẹ di ìtẹ́wọ́gbà. She is the one that have a. Ní ọjọ́ mẹ́jọ a fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀gbẹ́ náà. We want to work it uh, next week. O gbọ́dọ̀ mọ bó ṣe ṣorí. You must know how to give. Ìgbà yẹn wọ́n náà wá ṣorí. It is then you will be kind. The investment ni kéèyàn máa ṣe èèyàn láàánú. It's an investment for you to be merciful. Irú àwa báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. We like this sí Benin Republic. we are going to Benin Republic. ní oṣù tó ń bọ̀. next month. ní ọdún ní Easter Saturday. at ah, Easter Saturday. a fẹ́ fún àwọn aláìní ní we want to give the needy. èmi náà ò tí ì ní o. miss eva ní. mi ò tí ì ní owó kankan nípa wọn. I didn't have money. mo mọ̀ wípé àwọn tí Ọlọ́run máa lò. I know that God. Ọlọ́run ti install wọn. God has installed them. wọ́n á dẹ̀ proof for ẹ. and God will prove them. a dẹ̀ ṣe é. and we are going to do it. dìde fún ìrànlọ́wọ́ ẹlòmíràn. pray for others. dìde fún ìgbàlà fún ẹlòmíràn. pray for others and friends. Ìwọ ti rí ìgbàlà. You the salvation. Ìwọ ti rí ìgbàlà. You the salvation. Yeah, ìwọ ti rí ìgbàlà. You the salvation. Dìde fún ìgbàlà fún ẹlòmíràn. Yes, for others. Wọ́n náírà tó ń bẹ lọ́wọ́ rẹ̀. that is in you. Tẹ̀tí fi tẹ̀sí Ọlọ́run wò. to test God. Gbogbo ọ̀nà lèmi ti gbà tẹ̀sí Ọlọ́run. Nígbà tí mo bá arákùnrin yẹn sọ̀rọ̀. When I talk with that man he just thinking. ó ní àkí má bínú. he say I should not be. mo ní tó bá gbé mo rò ó. I say if I think I see. wípé àgbogbo problem ayé mi. that all my problem. àti jẹun mi. my heating. mo gbélé ṣọ́ọ̀ṣì lórí ni. I places of church. mo ní màá ti sáré. I I I be running. àwọn èèyàn dẹ̀ burú gan. our people are very wicked. níbi tí èrò pọ̀ sílẹ̀ máa ń wá. you be looking for where people are many. àwọn tí èrò bá pọ̀ lọ́dọ̀ wọn. where is there not much to àwọn yẹn lè sọ ọ́ níbi aláìmọ̀ọ́ṣe. you think they don't know how to do it. ẹ sọ wọ́n ní ni wọn àwọn tí ò ní gbẹ̀yìn. kí ni wọ́n pè ní ọrẹ àti ìdámẹ́wàá. àwọn nǹkan wọn yẹn yìí kì í là yẹn. àwọn ọmọ lẹ́lẹ́bì ló ní nǹkan wọn yẹn. àwọn yẹn ó fi máa tún ní ọlọ́run ṣe ni. they use it to I mean, ẹnì kan ti sọ fún mi lọ́jọ́ kan. somebody told me one day. wípé ẹ̀ ń gba ọrẹ náà. you are taking offering. mo ní ọrẹ mélòó ni ìwà lọ san sí ṣọ́ọ̀ṣì. I say how many offering have you paid to your church. ẹ̀ ń gba ìdá mẹ́wàá. you are taking time. ìdá mẹ́wàá mélòó ni ìwọ gbà. how much time have you. lọ san sí ṣọ́ọ̀ṣì. have you been paid to church. ìwọ ni ẹ̀ ń béèrè lọ́wọ́ Ọlọ́run. and you are asking God. o gbọ́dọ̀ fún yàn kan. you must give somebody. ẹni tó ń fi fún yẹn. the person that you are giving. iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni. is the work of God. tọ́jú iṣẹ́ ọwọ́ Ọlọ́run tọ́jú iṣẹ́ ọwọ́ Ọlọ́run. be merciful to the work of God. a jẹ́ iṣẹ́ ọwọ́ Ọlọ́run be merciful to the work of èmi àti ìwọ iṣẹ́ Ọlọ́run la jọ jẹ́. me and you we are the work of God. o gbọ́dọ̀ tọ́jú iṣẹ́ Ọlọ́run. you must be merciful to the work of God. ó dàbí ọ̀rọ̀ yìí dàbí wípé. it's as if to say. ogún tí èèyàn fi sílẹ̀ fún ọ. the everything that somebody. wọ́n ní kò mójútó. he said you take care of. tí o bá mójútó. you don't take proper care of. ogún yẹn máa bàjẹ́. that heritage will fail. ẹni tó ní ogún. the person that told it. inú rẹ ò ní dùn sí ẹ. you will not be happy with it. iṣẹ́ Ọlọ́run iṣẹ́ ọwọ́ Ọlọ́run la jẹ́. we are the work of God. tó bá tọ́jú ẹni tó bẹ̀lẹ́gẹ̀ rẹ. we could take care of the person. tó ṣàánú fún. and you are merciful as a man. ó tọ́jú iṣẹ́ ọwọ́ Ọlọ́run. you are merciful as a man. àánú dẹ̀ máa ń jà fẹ́yàn. and mercy does. oore ṣíṣe ó máa ń kó èèyàn kó yọ kúrò nínú ewu. kindness even remove you from all evil. wọ́n gbàdúrà fún láàrin ọjọ́ ìṣẹ́jú márùn-ún mẹ́ta tó kù yìí. these three minutes. lórúkọ Jésù. in the name of Jesus. gbogbo ohun tó ti sọnù lọ́wọ́ rẹ. nípasẹ̀ agídí ọkàn through disturbance. lórúkọ jésù olóòtí àánú dá padà. the Lord will restore you. olóòtí àánú dá padà. it is mercy the Lord will restore you. àánú wá orí láti sí lọ. ọ̀rọ̀ ayé rẹ ní ìtumọ̀. your life will be beautiful. lórúkọ jésù ò ní ṣe lásán. you no do it in vain. gbogbo ibikíbi tí wọn náà ti ń retí àánú. where you obtain abiyah. lórúkọ jésù wà á rí àánú gbà. you obtain mercy. àwọn àwọn kan wà tó ń ṣàánú o. those that are people that are. gbogbo àwọn tó ń ṣàánú dáadáa. people that are merciful. torí pé tọ́lọ́kọ́ bá wọn fi ṣàánú. because they are doing it with. ọlọ́run dẹ̀ ń yìn stọ́ọ̀ ẹ̀ fún ọ ìyanu ọlọ́run á dẹ̀ máa ṣẹlẹ̀ ní ayé rẹ bó ṣe ń gbá mi lọ́wọ́lọ́wọ́ ìyanu ọlọ́run ti ṣẹlẹ̀ ó dẹ̀ ti dá fún ọ mo fẹ́ kó lọ sórí youtube olórí dorí ẹ̀mú tv lọ wá dáadáa níbẹ̀ lọ wá dáadáa kó subscribe síbẹ̀ kó bẹ̀rẹ̀ sí ni tẹ̀lé wa ìyanu ọlọ́run á dẹ̀ máa ṣẹlẹ̀ àdúrà ń ṣẹlẹ̀ níbẹ̀ olórí dorí ẹ̀mú tv lórí péjì lórí facebook ẹ̀bùn tí fi Facebook. Facebook. on Facebook. yes máa follow us. ìyànà ọlọ́run and the miracle of God we have. bẹ́ẹ̀ ló dẹ̀ so shall it be. today is my day. òṣùbà o òṣùbà o àwa máa rí kì í o òṣùbà o. our marriage.